Abíọ́dún Ọ̀rọ́pọ̀ látòrí ẹ̀ wá ń bí ìkan náà ni wá nínú ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwa ta jẹ́ mẹ́mbà freelance and independent broadcasters association of Nigeria FIBAN ẹgbẹ́ kan náà lájọ wà àdẹ̀jọ́ ń ṣe ní gbogbo ìparí ṣùgbọ́n lójijì la kàn gbọ́ pé ó papòdà àwa ò tiẹ̀ gbọ́ pé sick débi tí a máa ní bóyá nkankan ló ṣẹlẹ̀ wọ́n kàn sọ fún apókúsá àdẹ̀mọ́ pé gbogbo ẹ̀ ó yé ọlọ́run kò kúkú sẹ́ni tí kò ní kú tó jẹ́ kó máa dùn wá ni pé ó bọ́ òjijì ló bọ́ sí ẹ́ fifty years sígbà tá a wà yìí kò sẹ́ni tó roku sí bí ọdún ọ̀rọ̀ pọ̀ bọ́ ó dẹ̀ wá bẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní ìmọ̀ ni ó mọ̀ pé ẹni tó wáyé ńlá ti kú ńjọ́ kan ìgbàkigbà lèèyàn dẹ̀ lè kú ikú ò ń sọ fún yàn kó tó wá ó ti fi kú ṣàgbáǹsìn kọ́lọ̀ǹba wa tẹ̀ sí afẹ́fẹ́ rere gbogbo ohun tó fi sílẹ̀ ẹ kéṣù má kọ ọwọ́ bọ̀ kọ́lọ̀ǹ kó bá tọ́jú àwọn ẹbí ẹ̀ ìyàwó àtàwọn ọmọ kọ́lọ̀ǹ bá tọ́jú wọn gbogbo àwọn tó fi sílẹ̀ ní dáadáa kéṣù má nọwọ́ bàjẹ́ sí kankan gbogbo ẹgbẹ́ tó fi sílẹ̀ kọ́lọ̀ǹ Olódùmarè kó tó tó tì wá. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Olúgbénga Adébáyọ̀ Ọládùn ní Himalayan boy. láti dé lónìí ẹ jẹ́ ẹ̀rẹ̀ ẹbí ọ̀dọ̀ fi family. orúkọ mi ni yèyé abídèmí olókùewòde pẹ́nà broadcast ọbabìnrin pédépédé lẹ́nìí ni à ń ṣe eight day without prayer ẹ̀gbọ́n mi Abíọ́dún Ismail ọ̀rọ̀ pọ̀ yẹ kí ìnọ̀rọ̀ pọ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa ṣe ẹ̀yẹ kẹyìn fún wọn adúpẹ́ lọ́wọ́ tẹ́ wá bá wa ṣe ẹ̀yẹ kẹyìn fún wọn pé Ọlọ́run Olódùmarè ọba kò ní jẹ́ ká ríro ilé mọ́ Abíọ́dún Ọ̀rọ́pọ̀ jẹ́ ẹni tí kò ní ìgbéraga gbogbo èèyàn ni wọ́n fẹ́ràn wọ́n tẹ̀ ń bínú mi ò rí kó bínú rí mi ò rí rí kó bínú ó jẹ́ ẹni tó kó ọmọ mọ́ra tó kó gbogbo wa mọ́ra tó lọ́yàyà tó lawọ́ ìgbà míì báyìí tí bá bá wọn gba advert mo ní ẹ̀gbọ́n mi o mo bá yín gba advert ẹ̀gbọ́n mi àbúrò mi lọ́nà màá ṣiṣẹ́ yẹn mo dúpẹ́ pé ọlọ́run ó bá mi dúró ti àwọn ẹbí Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ mo dẹ̀gbà aládùúrà pàníru eléyìí mọ́kànlá bá mi dáwọn ọmọ wọn sí nǹkan tábíọ́dún Ọ̀rọ̀pọ̀ ò dúró ṣe káwọn ọmọ wọn dúró ṣe jù bẹ́ẹ̀ lọ mo gbà aládùúrà fún gbogbo apápátá pé ànírà tẹ̀yìn kò mọ́ ẹ ṣé púpọ̀ orúkọ mi ni yèyé Abídèmí Olúkòewu the queen of broadcast ọba abirin gbèdégbèdé tẹ máa gbọ́ lè ṣe fàájì one oh six point five fm ẹ ṣé mo dúpẹ́.